بسم الله والصلاة والسلام على رسول الله باب الإنفاق مما يحب ومن الجيد قال الله تعالى لن تنالوا لن تنالوا البر حتى تنفقوا مما تحبون العمران وقال تعالى يا أيها الذين آمنوا أنفقوا من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض ولا تيمموا الخبيث منهم تنفقون البقرة عن أنس رضي الله عنه قال كان أبو طلحة رضي الله عنه أكثر الأنصار في المدينة مالا من نخيل وكان أحب أمواله إليهم بيراحا وكانت مستقبلة المسجد وكان رسول الله صلى الله عليه وآله وسلم يدخلها ويشرب من ماء فيها طيب قال أنا فلما نزلت هذه الآية لن تنالوا البر حتى تنفقوا مما تحبون قام أبو طلحة إلى رسول الله صلى الله عليه وآله وسلم فقال يا رسول الله إن الله تعالى أنزل عليك لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وإن حب مالي إلي بيرحاه وإنها صدقة لله تعالى أرجو برها وذخرها عند الله تعالى ودعها يا رسول الله حيث أراك الله فقال رسول الله صلى الله عليه وآله وسلم ذلك مال رابح دخل دخل ذلك مال رابح ذلك مال رابح وقد سمعت ما قلت وإني أرى أن تجعلها في الأقربين وقال أبو طلحة أفعل يا رسول الله أفعل يا رسول الله وقسمها أبو طلحة في أقاربه وبنى عمه متفق عليه وبني عمه متفق عليه قوله مال رابح روي في رابح ورا ورايح ورايح بالباء الموحدة المحاهدة وبالياء المثناه أي رايح عليك نفع نفعه وبيراها حديقة النخل وروي بكسر الباء وفتحها الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد يقول المصنف رحمه الله تعالى في كتابه رياض الصالحين باب الإنفاق مما يحب ومن الجيد إنه دان لك إلي عفون التراب الإمام النووي رحمه الله تعالى وفلا صفوة نكون توان من شريعة rí i pé ńgbà tá a bá náwó yàtọ̀ sí èyí tá a ná tá a ti ṣàlàyé síwájú lórí ìyàwó àti ọmọ àti àwọn òbí wa ní ìgbà táwọn òbí bá jẹ́ni tó ní bùkátà sí ká ná lé wọn lórí. eléyìí adìmọ̀ ike túláàsì dandan ni owó na eléyìí yàtọ̀ sí owó nà tó wá jẹ́ ọ̀ràn yìí àwọn ojúkọ̀nà míì tún wà tá a máa náwó sí lábẹ́ ohun tí ṣẹ̀ríyà tó fi mà wá nítorí pé owó oúnjẹ nínú nǹkan èlò eléyìí tó máa ń lapa púpọ̀ ẹni tó bá ní tó bá lò lọ́nà tó dáa ní ojú ọ̀nà àti sórí rẹ̀ táyé àti tọ́lá òkèèyàn. ẹ̀ṣẹ̀ríyà ó ti ṣe fi hàn wá wípé owó tá a bá ná lórí àwọn ẹni tó jẹ́ ọ̀ranyàn lé wa lórí pé ká máa ná lé lórí ó ti ṣe fi yé wa pé owó eléyìí lọ́lọ́lá jù ní níná ó tún fi yé wa náà fáwọn owó mi náà tún wà ó ti yẹ ká tún máa ná bí owó téèyàn ná láti ṣe ìrànlọ́wọ́ sátìlẹ́yìn fún ọmọlàkejì rẹ̀ owó tèèyàn ná láti fi dun ẹni ojú ń pọ́n nínú owó tèèyàn ná láti fi ra láti fi rẹ ẹni tí wọ́n sunkún lẹ́kún àti owó tèèyàn ná láti gbé ìlọsíwájú ìdàgbàsókè eléyìí tí ó lóòrìn báyìí Islam ní àyè ibikíbi tèèyàn bá wà. àwọn owó tá a máa ná yìí ó yẹ ó jẹ́ pé ńṣe láà máa mú látara àwọn owó tá a nífẹ̀ẹ́ sí látara àwọn owó eléyìí tó dà pé owó tó àfẹ́ owó tó ṣe pé o ti ń bàjẹ́ mọ́ a lọ́wọ́ náà láwọn àmọ̀ láwọn afẹ́ lomi subhanallah ẹ̀rí kò ní kálukú wa náà ló fẹ́ràn owó rẹ̀ kálukú ló nífẹ̀ẹ́ dúkìá rẹ̀ ṣùgbọ́n pẹ̀lú bá a nífẹ̀ẹ́ dúkìá wa àwọn míì wa àwọn lè ti máa wà nípò ní títí ń bàjẹ́ wọ́n bá la fẹ́ fẹ́ nìkan afẹ́ ran nìkan lọ́wọ́ afẹ́ tiẹ̀ nìkan lẹ́yìn afẹ́ gbé pọ́njú kúrò fẹ́ni wàhálà ìdààmú tó bá ó ṣeéṣe ó yẹ kówó tí ò dáa òun náà la fún. bí àpèjúwe a rí i pé nísìnyí nàìjíríà owó kan wà ẹgbẹ́ náà ni à ń ná ní ìgbà kan fún fifty naira ten naira àti bíi five five naira ilé ìtújẹ́ pé pípa ni wọ́n fi ṣe. sòsídìí ẹni wá gbé owó kan jáde tó jẹ́ denomination twenty nine wọ́n á jẹ́ pé nǹkan ti ṣe kí rọ́bà bí rọ́bà ni. so síbi ẹni wọ́n á ronú pé gbogbo àwọn owó bíi fifty naira bíi ten naira bíi five naira so gbogbo àwọn owó yìí náà àwọn fẹ́ káwọn náà jẹ́ nǹkan àwọn fi rọ́bà sí. wọ́n á fi àsìkò tó pọ̀ díẹ̀ wọ́n fi ń pariwo pé gbogbo ẹni tó bá ní irú owó yìí tí wọ́n fi pípà sí yẹn ó tètè máa kó wa sí àwọn ilé ìfowópamọ́ ọjọ́ tí àwọn là kalẹ̀ ó pè táwọn ò ní gba irú owó bẹ́ẹ̀ mọ̀ ẹnìkan ò sì ní láǹfààní àti náró owó bẹ́ẹ̀ mọ̀. lẹ́sìn wọn pé àwọn gbọ́rọ̀ ju àwa lọ àwọn ẹlòmíì wọn gbọ́ wọn fi tipa làbà rẹ̀ wọ́n sì ní ẹrù irú àwọn owó tákàdá bẹ́ẹ̀ wọ́n ní nílé táwọn òkè àrùké ah, ni wọ́n kàn ń wé ni wọn ò ní lè ṣe tọ́ kọ́lọ́ǹfẹ́ wọn bá ṣe wọ́n padà wá ṣẹlẹ̀ pé ẹrù owó yìí ń bẹ́ńlẹ̀ ẹrù owó yìí ń bẹ́ńlẹ̀ lọ́dọ̀ ẹlòmíì tó bá lóun fẹ́ gùn yàn lówó so pàápàá jùlọ pàápàá àwọn ọmọ wẹwẹ, àwọn ọmọ kéékèèké tó bá fẹ́ bùn wọn lówó ó lè pé nínú owó owó èyí tí èyí tí ní wọn tún náró irú ní ọmọ fún àwọn ó lè ní lọ ra biskit ó lè ní kó lọ ra sweet lọ́nà lọ́nà pé ìyá tí ń tà tí ò ní fura mọ̀ yìí pé owó àwọn ẹni tí wa mọ̀ ó sì jẹ́ pé owó burúkú iná lówó ti fún àwọn ọmọ. wọ́n bẹ nínú owó owó tó ṣe báwa náà fẹ́ má ní ẹni tó ní àpò àpò ráìsì ṣùgbọ́n tó ṣe pé ńgbà tó ń fẹ́ kó pamọ́ síbi tó ń kó pamọ́ sí ṣe ni wọ́n kó pamọ́ síbi tó ṣe pé kọ̀bọ́ lọ́wọ́ òjò omi òjò ba ráìsì àpò rẹ̀ ó ti wá ti ń òórùn kó ó ti ń bàjẹ́ lọ́nà ẹ̀yin èèyàn a ti jáde mọ́ṣáláṣí afẹ́ pín àwọn kankan kó gbé e máa pé ó ní bó ní kálukú ti ṣe tẹ́nu ma àwọn èèyàn bá ń dá gìrìgìrì tẹ̀lé lọ́ba sí wíwáwọ̀ ẹni kálukọ́ máa gbá kó kọ̀ọ̀kan nígbàdí nígbà táwọn èèyàn gbé kálukú gbé tiẹ̀ délé wọ́n bá gba pé ráìsì mi ti di túwó fún atúwó la pé aláìmoore kù ọ máa rò mí lẹ́jọ́ òkè tí wọn náà lè gbàrú ẹ wọn náà kúkú lè gbàrú ẹ. ẹ̀rí níbi táwọn àlùmáńjèrè táwọn ti máa ọpẹ́rẹ́t láwọn àyè ní àwọn òkè ọya ní nàìjíríà ń bí ẹni pé àlùmáńjèrè yóò wá sẹ́nu lé yóò mọ wá pé àlùmáńjèrè náyé tún tuwọ́ àlùmáńjèrè ń bẹ lẹ́nu ọ̀nà yín o lọ́jọ́ pé a máa jẹ tuwó àlùmáńjèrè a máa jẹ tuwó lẹ́sẹ̀sẹ̀ sí oúnjẹ tán oúnjẹ ń bẹ nínú kòkò tẹ́ fi ṣe é ó sì pé ń tan sánsán tó ní kálukú ní mú táwọn ẹlòmíì ti bẹ̀rẹ̀ sí ní játọ́ títí ń káyà ẹbú tí wá fún wa ẹbú tí wá fún wa èyí wọn sọ fún àlùmáńjìrì pé lọ padà wá torí pé oúnjẹ tó sì wà ńlẹ̀ ní ìsìnkọ ìyá àlùmáńjìrì subhanallah àsìkò tó ń jẹ ń dá àsìkò tó yẹ pé yóò wù gbogbo èèyàn jẹ ẹni fún un torí ẹ ní tó wù yín tọ́ da tó wù yín nínú rẹ̀ lẹ́ẹ̀tì máa ná bẹ́ẹ̀ ló lọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́dàá sọ pé ويطعمون على حبه ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا وما فون àwọn èèyàn ló ń jẹ jẹ láwọn oúnjẹ tó ṣe fáwọn náà nífẹ̀ẹ́ èso oúnjẹ táwọn kórìíra èso oúnjẹ tí ọ̀dà èso oúnjẹ tí ọ̀dà oúnjẹ táwọn náà nífẹ̀ẹ́ sí wọ́n máa ń fáwọn èèyàn jẹ wọ́n máa ń fáwọn èèyàn bí àwọn ẹrúgun àwọn aláìní àwọn ọmọ òrukàn wọ́n máa sọ pé ń ṣe ni à ń bọ́ yín o nítorí pé a fẹ́ rí ojú ọlọ títí pé sàn kan la fẹ́ gbà lọ́dọ̀ yín àbí ọ̀pẹ kan àwa ti ti wá fọlọ́ ni. bàbá ti ń tẹran ìyá ti ń tẹja ló dé nígbà sẹ́yìn ṣẹ̀ṣẹ̀ lọ gbẹran ní ìpàtà àbí tí wọ́n ti ń pẹran fẹ́ gẹran fẹ́ni tẹ́ fẹ́ gẹran fúnkò náà rẹ̀ràn jẹ àtìgbà tó di pé gbígbé kérégbé gbérégbé lórí ẹran tẹ̀yìn gbà ẹ̀rí tàǹjọ́ kìíní ẹ̀rí tàǹjọ́ kejì ẹ ti gbé sínú omi omi ti yọ gbogbo mùtùmùtù àti àlùbáríkà rẹ̀ ẹran ó ti yọ dànù ẹran ti ń tàbí rọ́bà báyìí. ẹran ìlú wa ní ẹ̀wọ̀n agbẹ̀rán ẹ̀wọ̀n agbẹ̀rán ẹ̀rọ ń sè. àtẹ̀sẹ̀ yìí fẹ́ ni ẹran yẹn ní kò tọ́ wà ní kéṣe ń tẹ̀yìn fẹ́. kí ló dé tẹ̀ fún àwọn àjẹ nígbà tẹ̀yìn tẹ̀sẹ̀ lọ gba ẹran fún ẹsẹ̀sẹ̀ pàtàkì ẹsẹ̀ kúntà ẹsẹ̀ súntà. ìyẹn ẹlẹ́jà ìgbàtẹ́jà ò tí ì máa ṣe bí ìgbà tí ó yọ̀dún ẹsẹ̀ lọ gbé páálí rẹ̀ kí ló dé tẹ̀gbọ́n àwa náà jẹ́ ń ẹ wàá wa jẹ ẹkiri títí títí títí ńgbà tẹ wá rí i pé kejì kẹta ẹja míì ti ń sèdín ẹ wá sínú ẹ wá kó fún wa pé ẹ̀yin ẹnu yín bá dàrú ti jẹjá ti pẹ́ tó ọlọ́run ẹlẹ́dàá ọ, bẹ́ẹ̀ ọlọ́run fẹ́ pé níta yìí ń fọ ọmọ làkejì níta ẹ ná nínú dúkìá yín kó jẹ́ nǹkan tó jẹ́ kí iná nífẹ̀ẹ́ ó sì jẹ́ ntọ́jà. orí ẹ̀ ọlọ́run ilé ìdáwà ń sọ nínú alukur'an òní lan tanazul birra hatta tunfiqu mimma tuhibbun. bẹ́ẹ̀ lẹ́dàá ó ní ẹ lè rí oore tó pé ẹ lè rí oore tó pé ṣáájú kó tó di pẹ́ ńná nínú ntẹ́yìn nífẹ̀ẹ́ sí. àwọn olùmọ̀ nípa tafsir wọ́n ní albir wọ́n ní kamalul khayr kó náà ní oore tó pé lẹ́ńtẹ̀nà ló bẹ̀rẹ̀ wọ́ ẹ̀ ní rí orí tó gbígbà lọ́dọ̀ Allah lè àánú ìtẹ́ rẹ̀ ìyọ́nú rẹ̀ àti àlìjẹ́nà rẹ̀ hatta tunfiqu mimma tuhibbun títí ẹ̀ fi máa ná nínú ntẹ́yìn náà nífẹ̀ẹ́ sí. ọ̀pọ̀ kan nínú àwọn olùmọ̀ ní albir alkhairul kathir orí tó pọ̀ òní wọ́n pè ní albir yẹn ni kí ẹ̀ ní rí orí tó pọ̀ walan tanalu rutbatal abrar ẹ ò sì ní dé ipò jíjẹ́ ẹni rí lọ́dọ̀ Allah hatta tunfiqu mimma tuhibbun títí tẹ́ fi máa ná nínú nǹkan táyìn nífẹ̀ẹ́ sí. àwa ń fẹ́ ìkẹ́ ọlọ́ àwa ń fẹ́ ìyọ́nú ọlọ́ àwa ń fẹ́ àlùjànnà ọlọ́ kí wọ́n á ní tí àwa ní tá a fẹ́ ná nínú rẹ̀ kí lọ já má lẹ́gbẹ̀ẹ́ ìkẹ́ ìyọnu àtàlìjánà Allah kọjá maka. ṣùgbọ́n gbà tó ti pé àánú ọlọ́run pọ̀ ìkẹ́ rẹ̀ bu àyà. wọ́n ní ká ná nínú àwọn nǹkan táwa ní tó kéré yìí tí ojú ọ̀lọ́ títí yìí. àmọ́ ká ní èyí táwa náà nífẹ̀ẹ́ sí ká lè bá àárí ní sáhùn kò ní jẹ́ni tó ṣe pé ó sásẹ́yìn níbi ká mú nínú ọlọ́run fún wa ìran ẹlòmíì náà lọ́wọ́ nítorí pé ọlọ́run sọ pé lan tanalul birra hatta tunfiqu ma tuhibbu kò sọ pé ẹ ò ní rí oore tó pọ̀ àbí ẹ ò ní rí oore tó pé láì ná gbogbo ń tẹ nífẹ̀ẹ́ sí. wọ́n ní hatta tunfiqu mimma tuhibbu ṣáájú kó tó di pẹ́ na nínú mi níbẹ̀ yẹn tẹ̀bẹ̀rẹ̀ yọ̀bẹ̀ yìí mi ti ń tọ́ka sí abala kan títí tẹ̀sí máa ná nínú òǹkẹ́ yìí nífẹ̀ẹ́ sí. eléyìí ó fi hàn wá pé ọlọ́run ẹlẹ́dàá wa kọ̀kọ́ wa kò sì ta wá nídìí kan lọ sídìí pé gbogbo ń tẹ́ ní gan ẹ máa nà ẹ máa ná nínú nínú tẹ̀lé. torí ẹ a sì máa pé gbogbo owó onáàlèyàn nífẹ̀ẹ́ sí gbogbo owó tó bá jẹ́ tìyàn lèyàn máa nífẹ̀ẹ́ ẹ̀yin ò rí kàkí máa ṣẹlẹ̀ nínú gbèsè ayé níṣẹ́ lọ́pọ̀lọpọ̀ já máa ṣẹlẹ̀ nítorí ìfẹ́ táwọn èèyàn ní so níṣẹ́ lápẹ̀jùwe òróró òfìrà máṣíìnì ọwọ́ pààkì máṣíìnì síbì kan sẹ́nìkan wá kọjá lẹ́gbẹ̀ẹ́ máṣíìnì rẹ̀ yẹn ọkàn mọ́wọ́ lọ́ba fi ná àga àjókò rẹ̀ nàkúnà sọ́sọ́rọ̀ àbọ̀ ní sọ̀rọ̀ ọgbọ́nú ẹ̀mí rẹ̀ dà á ah, ló ń dọ̀ láàmú orí rẹ̀ mo gbélé mi bàbá wa ni ẹni tó wá bí ẹgbẹ́ máṣíìnì rẹ̀ tó pàǹpàdánù tó ṣubú lórí pé wàá lò sùn tòtẹ́rí kálukú lọ fẹ́ràn owó rẹ̀ ọsẹ aṣọ rẹ̀ lẹ́yìn ìgbà tó fọ̀ tán ẹnìkan akọjá gbẹgbẹ ibi tí ọsẹ aṣọ sí lọ wá má sọ rẹ̀ ni wọn á fi nukun nígbà tó fọn kun òun tẹ rí èkìtà léwọ tó ń lè fi nukun yìí báyìí wá má sọ ní fi nukun aa wàhálà nígbà mi yẹn máa ń sọ ni pé ah, àǹfààní mi owó mi o àǹfààní mi owó mi o. ṣùgbọ́n tọ́lọ̀ ń bá orí ẹ̀ kò sí owó kan tó jẹ́ tẹnìkan nínú àwọn èèyàn tó ń tì ọ̀nì gan. ìdínú ló fi jẹ́ pé tọ́m bá ti ń wá ìpọ́njú ọmọlàkejì rẹ ìwọ sáti fi lọ́kùlọ lọ dúkìá rẹ̀ ó rí i pé wàá lò sùn. gbogbo owó náà ni èèyàn máa ń fẹ́ràn ṣùgbọ́n èèyàn máa ń fẹ́ràn ọ̀kan jù kan lọ èèyàn máa ń fẹ́ràn ọ̀kan jù kan lọ. tá a bá wá rẹ̀ nìkan nínú wa wọ́n á jẹ́ pé èyí tó fẹ́ràn jù nínú owó ló bùnyàn á àmì pé olódodo lè yàn níbi níbi ìmánì tọ̀sọ̀kọ̀ ni. orí ẹ̀ ni wọ́n ti pé sọ́dàkọ́ ní sọ́dàkọ́ dàrá lédè lárúbáwá ni wọ́n ti pè ní sọ́dàkọ́. wọ́n ní kí ló dé tí wọ́n ti pè ní sọ́dàkọ́ wọ́n ní torí pé tẹ́ bá wo sọ́dàkọ́ àti àfẹ́k ẹ̀rí pé ara kankan náà wọ́n ti jáde sọ́dàkọ́ kó ní ti pẹ̀lú òdodo. orí ẹ̀ wọ́n lẹ́nìkan ò ní fi tó nífẹ̀ẹ́ sí jù kò ní í fi tọrẹ kò ní í gúnyàn kò ní í fi ṣe sàrà àbí tó bá gbé imáni òdodo lónìí nítorí ẹgbẹ́ yìí náà sọ pé irun mú lówó sọ̀rọ̀ ọ̀run mú ọ̀rọ̀ ọ̀run mú tonti bí o ti rọrùn mú wọ́n á gbé ten million naira kalẹ̀ tó ẹ fi kọ́ mọ́ṣáláṣí owó tó ẹ pé tẹ́lómi bá rí yóò sọ pé òun di sole distributor fún kọ́mpìnì kan lọ bí o ti ṣe rọrùn rí yun ìwọ wá fi ra mọ́tò o fi ra mọ́tò tuntun gbẹ̀gùn yẹn bí o ti ṣe rọrùn rí bí o ti ṣe rọrùn rí ẹnìkan ìyá ń jẹ ebi ń pa wọ́n wá lọ lódùlé rẹ̀ fóúnjẹ oṣù ẹ̀bìlà èlò lára ń jẹun ń túmọ̀ sí pé ìmánì rẹ̀ ìmánì òdodo. wọ́n á ti àwọn ẹni tí kì í lè mú nínú owó tí wọ́n ń kọ́ nítorí wọn náà ni pé ìmánì wọn kì ṣe tòdodo èdè nù tó fi jẹ́ pé ọ̀rọ̀ fún wọn láti mówó fún wọn ná. lan tanalul birra hatta tunfiqu mimma tuhibbun eléyìí wọ́n fi hàn wá pé àdánwò ní bíbẹ wa nínú ilé ayé yìí inú àdánwò la wà kọ́lọ́ ẹlẹ́dàá kó jẹ́ ká ṣàṣeyege أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا فليعلمن الكاذبين ọlọ́run ní àwọn èèyàn rò pa fi wọn lẹ́nu wọ́n máa jánu fọ́nu sọ pé àgbọ̀ lọ́wọ́n bá gbọ́ láì jẹ́ pé adáwọn wò bí. bí bá ti dáwọn ẹni tó síwájú yín wò látara àdáwò náà láti mọ àwọn ẹni tó yẹ pé bí òdodo ni wọ́n wà látàrí kí wọ́n sọ pé àwọn gbàgbọ́ ìgbà náà ni ó sì ti hàn àwọn ẹni tó ṣe kó kúrọ ni wọn Ọlọ́run ti mà tẹ́lẹ̀ náà àmọ́ torí àwọn kúrò ń tutù àmọ́ bá a hàn. àkàràmọ̀ fún mi wá inú àdánwò tó wà ní ilé yìí ni pé Ọlọ́run tó ní ká ná nínú tá a bá nífẹ̀ẹ́ sí òun náà ló fún wa òun náà ló fún wa Ọlọ́run ò bùkátà ti wà kó tó di kí dáadáa ṣe é ṣe lókè pẹ̀ nítorí pé n káàfin ṣe dáadáa nǹkan òun ló fún wa bá wọ Ọlọ́run yóò pè kí dáadáa ọmọ ajẹ́ ní ti ń ẹnìkan nínú wa dá sí ṣùgbọ́n lọ́wọ́ bá ń fẹ́ látara tó ń fún wa káwọ́ ó dẹni tó ṣe pé a máa ra dáadáa lọ́dọ̀ òun a máa sánà àti rí dáadáa gbà lọ́dọ̀ òun kò lábẹ́ pé ẹni bá ṣàṣeyege yóò rí dáadáa gbà ẹni bá sì fìdí rẹ́mi ó forí sápá ọ̀dájú pò ní ọ̀padà kábàámọ̀ owó adélé ayé àmú kankan wa àmú kankan wa tòun gbàtà adélé ayé la padà ní tábà sì ń lọ ànímú kankan lọ́wọ́ ọwọ́ ìgbà tá a ní òun láti lọ kó láti lò sí láti mọ̀ pé ìgbà tá a máa tá a wálé ayé aṣọwọ́pọ̀ ni adiwọ́ wa ní kùkù àmì pé máa kójọ máa kójọ máa kójọ ṣùgbọ́n tó tá a máa lọ títẹ́ pẹrẹsẹ báyìí lòkú tẹ́wọ́ pẹrẹsẹ ọmọ tá a tẹ̀dé tí ọba su ọwọ́ ọ̀hún tó sókọ̀ tó dì ní kú gbogbo ìyànjú tí ẹ bá gbà láti ya ọwọ́ rẹ̀ ẹ̀rí pé ẹ̀ ní ìrìsẹ̀ náà ni bẹ́ẹ̀ máa ti ń yà yóò tún máa dín kòkò bẹ́ẹ̀ máa ti ń yà yóò tún máa dín kòkò èmi náà kojọ èmi náà kojọ ẹ̀sìn ní kojọ tó ń kẹ́rì gbà máa ń lọ́wọ́ èmi náà ní kojọ tó ń kẹ́rì gbà máa ń lọ́wọ́ ìtumọ̀ rẹ̀ àmọ́jọ́ tí máa ń lọ lọ́tẹ̀wọ́ lẹ̀ lọ́tẹ̀wọ́ pẹrẹsẹ gbogbo dá kojọ náà ládàmú wọ́n fi qabdi kaffi at عند الممات إشارة ألا تنظروني خرجت بلا شيء torí ẹ wọn ní ojú kòkòrò ọmọ èèyàn ní máa mú ọmọ èèyàn tó fi máa tó fi máa di ọwọ́ rẹ̀ ní kòkò ní ìgbà tó délé ayé àìwá láǹfààní àti mú nǹkan kan kúrò lọ nínú nítorí kó jọ nílé ayé náà nígbà tí ó ní mu tẹ́wọ́ pẹ̀rẹ̀sẹ̀ ẹ wo mí ni kharajtu bila shay'in mo jáde láì mú kàn lọ. owó tó jẹ́ pé àfọwọ́bà fílẹ̀ náà ṣe náà ló ní ṣe dáadáa nínú rẹ̀ kò fi rà àlùjánnà ló ní ṣe dáadáa nínú rẹ̀ kò fi rí kí ló ní ṣe dáadáa nínú rẹ̀ kò fi rí ìyọnu ọlọ. ọlọ́ọ̀lẹ́dà wa kò fi agbára wa kò fi ká dúkìá wa kó jẹ́ ká lè máa ná sí ojú ọ̀nà dáadáa. ọlọ́ọ̀lẹ́dà wa tún ní يا أيها الذين آمنوا أنفقوا من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض ولا تيمموا الخبيث منه تنفقون ولستم بآخريه إلا أن تغمضوا فيه واعلموا أن الله غني حميد آية من سورة البقرة آية كتا أدني أدون لني آية تقول لج ولن يا أيها الذين آمنوا أكين يلقى قوددو إن يلقى قوددو تسوكي قولون أبقى إن يلقى قوددو táǹtà yìí pè ní mùsùlùmí ẹ̀yin tó ṣe pé ẹ̀yin náà lẹ́ máa ń tẹ̀ láti ọlọ́run ṣé ẹ̀yin náà lẹ́ sì máa ń jìnnà sí tó bá ní kẹ́ ẹ má ṣe ẹ̀yin tó ṣe pé ẹ kì í fetí pàlàbọ̀ ọ̀rọ̀ ọlọ́run ẹ kì í fetí pàlàbà ọ̀rọ̀ anábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́run ẹlẹ́dàá wa ni àǹfẹ́kọ̀ min tayyibati ma kasabtu ẹ máa ná nínú àwọn owó eléyìí tó dáa tó dùn nínú àwọn nǹkan tẹ́ ẹ èyí tó da tó dùn tó jẹ́ halal ó sì dùn tó da nínú nǹkan tẹ́ rí tùjọ inú rẹ̀ ní kẹ́ẹ̀tì máa ná owó yẹn yóò jẹ́ tọ̀yìnbá ti máa ná yóò jẹ́ halal yóò sì tún jẹ́ xiyàrọ̀ owó tó ṣe é pé ẹ̀tọ́ ni kìí ṣe èrò kìí ṣe wọ̀ kìí gbájú ẹ̀ lẹ́fi kò jọ kìí ṣe ọ̀nà olè jíjà lẹ́fi kò jọ ìjàmbá à ń sorun wá sí pọ̀ mẹ́tìpá kọ́ àbòsí kọ́lẹ̀ gbà láti fi kówó yẹn jọ àmúlùmọ́là kọ́lẹ́ lò tẹ̀ fi kówó yẹn jọ. owó yìí ti jẹ́ èyí tó dáa jù nínú àwọn owó tẹ̀ ní. so inú rẹ̀ ní kẹ̀sí máa ná. tọ́ a rí i pé ọlọ́run ẹlẹ́dàá wa ó ń pe àwọn olùgbàgbọ́ òdodo ń bí ẹ máa ná nínú owó tọ́ta tó tún tọ́jẹ́tọ̀ nínú àwọn owó ẹ̀rí tùjọ. olùgbàgbọ́ òdodo yóò bá àjọkùnrin olùgbàgbọ́ òdodo yóò bá àjọbìnrin ọlọ́run ẹ máa ná nínú àwọn owó tọ́ta tó kùn tọ́jú ẹ̀tọ́ nínú àwọn èyí tá a mú jáde kúrò fún yín nínú rẹ̀ nítorí báyà yìí ti ṣe jẹ́ ni pé yá ayyuhal ladina amanu anfiqu min tayyibati ma kasabtum wa min tayyibati ma akhrajna lakum min al-ard ẹ máa ná nínú àwọn owó tọ́ta tó dùn ẹ̀tọ́ nínú tẹ́ rí tìjọ ẹ sì máa ná nínú tọ́ta tó dùn ẹ̀tọ́ bákan náà àwọn nǹkan àlùmáàní tọ́lọ̀ ọ̀bẹ ẹlẹ́dàá wa mú jáde fún wa nínú rẹ̀ ẹ̀ máa ná nínú rẹ̀. eléyìí ó túmọ̀ sí pé tó bá kí nǹkan burúkú náà ní nǹkan táyì ń gbìn nǹkan burúkú òun náà ní nǹkan tí ẹ̀ ń fọkọ yín tẹ̀ ń fi ń dá irú eléyìí kọ́ lọ náà wọ́n bá ní kẹ́ ẹ̀ nánu rẹ̀ o bẹ́ẹ̀ni tí ń gbin gbó bẹ́ẹ̀ni tí ń gbin tábà àwọn àgbà yìí hàn pé wọ́n mi ń tọ́ yé ti tàbí wọ́n mi máa akhrajna lakum min al-ard ẹ̀sìn máa ná nínú àwọn tó dáa tó dùn tá mú jáde kúrò fún yín nínú rẹ̀ tààlẹ́ ní náà tó gbádùn tó sọ pé táàbà àbí gbó ń bẹ́ẹ̀ nù tọ̀yẹ̀bá tọ̀yẹ̀bá ti báwò kéésù lọ́lọ́wọ́ bá ní kẹ́ ẹ̀ náà bẹ̀. ẹ̀yin ni púpọ̀ nínú àwọn èèyàn àsìkò ìgbà tó lọ́wọ́ bá bá ní ẹ máa ná nínú nǹkan tí ó dáa tó dùn lọ́tẹ̀ ẹ̀tọ́ eléyìí tẹ́ rí tùjọ ẹ̀rí kó mísímísí ni wọ́n máa yọ jáde wọn ní náwó tọ́pọ̀ nítorí pé wọ́n bẹ̀rù òṣù àwọn náà ti máa sọ pé tó bá rọrùn ẹ̀yin náà kó jáde kí ọlọ́wọ́n bá tó wá fún yín lè tó fún yín kọ́ òun náà ló sì ń fẹ́ ẹ mọ̀ pé ńgbà mi owó gan níṣẹ́ lọ́lọ́wọ́n bá kó fáwọn kan nítorí káwọn míì ò lè bá àmọ́ rẹ̀ tọ̀ wọn gbà ń bẹ̀ òtẹ́ẹ̀lì ń bẹ̀ ọ̀ fún ọ̀tọ̀ fẹsẹ̀ sí tọ́ máa sọ fún lówó pé tọ́ mọ̀ pé torí wa lọ́lọ́run sì fún ọ lówó ń bọ́ ń bẹ̀ gbó lọ́lọ́run ti sọ̀bà. àmọ́ ńgbà míì ẹ̀rí bàtánà fi sọ̀rọ̀ bá àdìsọ́nà sọ pé wọ́n mọ̀ á tó bá dọ́dọ̀ àwọn ẹni tá a rán ọ lọ sọ́dọ̀ wọn tí pákòkò tó kọ́ pé wọn lọ síkì rẹ̀ òun náà ni kí wọ́n jẹ́rìí pé kò sí ọba kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún àyàfi ọlọ́ọ̀ wọ́n sì tún jẹ́rìí pé ànábì Muhammad sallallahu alayhi wa sallam ìránṣẹ́ Ọlọ́run ẹ bá tẹ Ọlọ́run wá fi yé wọn wípé Ọlọ́run ọba ẹlẹ́dàá ti ṣe sọ̀lẹ́ẹ̀tì àkókò márùn-ún lọ́rùn àyàn lé wọn lórí eléyìí tí wọ́n máa mójútó lóru àtọ̀sán wọn dábà tún tẹ Ọlọ́run wá fi yé wọn wípé Ọlọ́run ọba ti ṣe zakat yíyọ lọ́rùn àyàn lé wọn lórí tó xabu min aghniya ihim ó túmọ̀ sí pé àtọ̀dọ̀ tiẹ̀ tó má ti gbà wọ́n dà padà fáláìní aláìní nǹkan owó tó wá sọ́dọ̀ rẹ̀ ọlọ́run lọ́rọ̀ lọ́rọ̀ nítorí tí ọba ti tọ́lọ̀ olówó ló fẹ́ yọwó olówó tó náà yọwó nítorí tọ́lọ̀ ni tó ọlọ́run ló mú wá fún un bóyá ọ̀pọ̀lọpọ̀ wa tẹ́lẹ̀ bá yé wa àjẹ́ pé ìgbà tí wọ́n bá ní kí ẹ náwó ẹ náà ó túmọ̀ báyà máa kó fún ìmáàmù túmọ̀ sí pé báyà máa kó fáfá àwọn àbátan rẹ àwọn tó jẹ́ pé àwọn àtàwọn bàbá rẹ àtàwọn àtàwọn àyà rẹ ni wọ́n jọ jẹ́ nǹkan kan náà àìmọye nínú àwọn ẹni tí ìbíjọdọ̀ ọkọ̀ pẹ̀lú wọn nìyà ń jẹ àwọn jọ pé ojú ń pọ́n àwọn jọ pé inú wàhálà ọ̀kan ọ̀bá kan inú rẹ̀ ni wọ́n wà àwọn ẹni tó jẹ́ pé wọn ò ní wọn kàn máa ṣe bára rẹ̀ tó àwọn eléyìí wọ́n yẹ kó sánú wọn nítorí tọ́lọ́mùbá ni ẹ náwó òtúmọ̀ sí kí bóyá máa kó wá fún kó wá fún tàbí kó wá fún mọ́tíláṣí báwò tọ́ba ná títọ́ náà ó kú oríire àmọ́ ẹ má máa rò yí pé bóyá tọ́ba tí wọ́n ń ka àyà pé ẹ máa náwó àwọn àfa yẹn dénú irú àwọn àfa wò ọlọ́run bá ní kó ọ náwó rẹ̀ lọ́nà tó ṣe pé ìwọ náà padà jàǹfààní rẹ̀ padà wúlò fún ọ àmọ́ owó tó dáa òun náà lówó tó ná èso owó tí ò yọ owó kínkínní ajẹ́pọ̀ orí kínkínní lọ lọ́dọ̀ ó ti lọ bí two hundred and fifty million naira ṣe mọ̀ pé owó tí ìdá kan ní ogójì rẹ̀ sọ́jẹ́ two hundred and fifty million naira ọmọ bí kìí ṣeré one over fourteen ó kìí thirty nine over fourteen lọ́sẹ̀ kù ṣe mọ̀ pé lókùnlẹ̀ lókùnlẹ̀ kọ́nà ni wọ́n sọ pé two hundred and fifty million naira ti pọ̀ jù. a irúgbà ṣé èsì pẹ́ ń sì fi òun ṣe náà sì ti ẹ̀yin náà kakuléètì ẹ̀ lọ́nà bá gbé kakuléètọ̀ lọ́ba tẹ̀ lọ́ba tẹ̀ lọ́ba ní kí ọgbọ́n bíi báwo ẹni bíi kí n yọ twenty five million dípò two hundred and fifty million ah two hundred and fifty million kọ́tà billion, ah àwa sọ pé ṣé orí ẹni tí wọ́n máa yọ twenty five million naira ń zakati ni wọ́n fẹ́ ni àbí ìtọ́lọ̀ ń ṣe fún ọ yóò burú ah, owó ọ̀rọ̀ ọ̀run a máa kó kọ́tà bílíọ̀nù yọ zaka pé torí ká má bàa wọ náà iná sáà níta àbá ẹ̀wò dáadáa ọba bá lè yọ twenty five million wọn á ní sàmì àdúrà ọlọ́run ó sọ àrídìkì rẹ̀ àrídìkì tó ṣe pé twenty five million péré ni wọ́n máa yọ zakari àwọn bá sàmì bá àwọn ẹ̀rọ kọjá kọ́tà ọjà kọ́tà òfin ọlọ́run ni pé lẹ́yìn bá ń ná tó dáa lẹ́yìn ń ná tó pọ̀ tó dáa tó dùn ẹtí fi ń pin tó dáa lọ́pọ̀ tó dùn tí ó fẹ́ pé àyè onígbà máa ń gbọ̀gbàdì. ìbéèrè apá kan nínú àwọn olùmọ̀ sọ pé àǹtọ̀sọ̀dàkọ̀ bìnàfíìsì fẹ́ẹ́ من تصدق بنفيس بنفيس فاز بنفيس قال الله تعالى وفي ذلك فليتنافس المتنافسون يعني كان طبعا في وطوع طبعا في سارة نجري إن طوع رضا الله nínú dáadáa yìí o àwọn ẹni tó bá fẹ́ ṣèdíje oríire wọ́n ṣèdíje ń bẹ̀ alùpùpù kó owó tọ́ wọn kọjá tó dùn kí èsì wọ̀ tó náà sì nífẹ̀ẹ́ sí kókó jáde kó fi ṣètọ́ lọ ọlọ́ni wọlé àtẹyẹ mọmọ kọbí ìtàmínú tó ń fẹkọ owó burúkú owó tó ọjà owó tó jẹ haram ẹ má jẹ ọjẹ kó ńlẹ wàá máa dojú kọjá ẹ máa nánú rẹ ẹ̀yin ò ní náwó sọdá owó burúkú lẹ máa ná owó tó yẹ pé owó oògùn owó àlìjánu dókítà ọba ti fún yàrá ẹ òní máa tó ń fi ṣe ọba ti fi sínú owó rẹ ọwọ́ wọn ọba tó ń tún ni yóò tún kó lọ ẹ má jẹ ọjẹ kó owó fò owó àdánù owó haram owó rádaràda owó dọ̀tí ẹ má jọ pé lẹ́ẹ̀ máa ná ولستم بآخره إلا أن تغمضوا فيه ibi tí a bá fẹ́yìn náà lówó tí ọ̀dà ẹ̀ nígbà ẹ̀yin náà nígbà nítorí wáá pé nǹkan tí ọ̀dà ti ṣe sàrà fẹ́yìn náà ẹ̀yin náà lè gbà ẹ tira yín sípò ẹni tẹ́yìn náà fún. nítorí bá mú yín gbà àfi kẹ́ gbójú kò ń bẹ̀. àmọ́tẹ́ ẹ bá wò ó pé àgbà búrẹ́dì tó ti bú nìyá ìfún mi ẹ̀yin náà ò lè darú ẹ̀ kí ló dé tó fi wá jẹ́ pé gbàtí wọn ti bu ló fún yàn ti ya bàjẹ́ tó ti pé kò sí lẹ́ tí wọ́n bá lẹ̀ gan wọn ò ní gbà irú rẹ̀ ló ń bún yàn pé kó wọn ò lè wọn náà kọ́ gbà á. ẹ máa dájú ọba ọlọ́rọ̀ ni ọ̀kẹ́ lé ìtọ́ dáa tó lóore ṣùgbọ́n rí pé owó tó ń ná èso owó tó ń kórìíra èso owó tó ń ná ọ̀fẹ́ owó tó dáa tó dùn tóun náà nífẹ̀ẹ́ sí náà lówó tó yẹ kí a máa ná. tó lẹ́yìn rẹ̀ wọ́n á mú ẹgbàwọ́ọ̀rọ̀ wa o láti ọ̀dọ̀ Anas ibn Malik radiyallahu anhu. Anas yìí ọmọ ọ̀dọ̀ ló jẹ́ fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam látàrí pé màmá rẹ̀ ló mú wá fún anabi sallallahu alayhi wa sallam kọ́mọ sọmọ ọ̀dọ̀ fànàbì oríire ńlá ni kéèyàn ọjọ́ mọ ọ̀dọ̀ ànábì ànábì sallallahu alaihi wa sallam ẹni bá súnmọ́ ànábì tó ń gbé ìtòsí ànábì orí òsì onítàn dáadọ́ jẹ̀jẹ̀ Anas ọ̀wá ṣe ọmọ ọ̀dọ̀ fànàbì sallallahu alaihi wa sallam lóṣù kan àbọ́dún ó ṣe ọmọ ọ̀dọ̀ yìí fún ọdún mẹ́wàá gbáko lọ́dọ̀ ànábì Muhammad sallallahu alaihi wa sallam onu à ń sọ ikú òun ò tí náà dáa níwà tó ànábì sallallahu alaihi wa sallam mẹ́rin tó ń ṣe ọmọ ọ̀dọ̀ fún ó ti di ọdún mẹ́wàá yóò sì fi jọ́ka bọ́ọ̀n wí lórí tó ń ṣe kí lọ́ọ̀fà tó fi ṣe lórí tó ń ṣe kí lọ́ọ̀fà tó salawatu rabbi wa kọ̀sẹ̀lẹ̀ salamuhu alayhi. Anas ibn Malik radiyallahu anhu ará Madina lò kì í sọ̀kan nínú àwọn ẹni tó wá láti Mẹ́kà ará Madina lò. قال كان أبو طلحة رضي الله عنه أكثر الأنصار بالمدينة مالا من نخل. هنا أبو طلحة orúkọ rẹ̀ ń jẹ́ Zayd ibn Sahal radiyallahu anhu òun lẹni tó ṣe kó lówó jù nínú àwọn al-Ansar àwọn ará Madina òun ló lówó jù lówó dàbínù lówó ogi dàbínù òun lẹni tó ní owó jù láàrin àwọn al-Ansar yìí àwọn náà làwọn ọmọ Aus àti al-Khazraj àwọn ọmọ al-Aus àti al-Khazraj àwọn náà ni àwọn àǹfà ṣùgbọ́n a ti mọ̀ ike alìsílám òun ló fún wọn ní orúkọ àǹsọ wọn jẹ́ àǹsọ tẹ́lẹ̀ alìsílám ló fún wọn ní ìròyìn àǹsọ kò sì sàdédé rí bẹ́ẹ̀ àyàfi nítorí linusratihim anabiya sallallahu alayhi wa sallam madina nítorí rírànṣẹ́ tí wọ́n rán ànábì madina wọ́n ti ń jẹ́ àǹsọ àwọn alárànṣẹ́ ànábì torí ẹ̀ ló ṣe wá nínú hadith sahih wípé hubbul ansari minal iman wa bughduhum minan nifaq ká nífẹ̀ẹ́ sí àwọn ansar àwọn alárànṣẹ́ ànẹ́bì wọ̀nyí ká nífẹ̀ẹ́ sí wọn bẹ nínú pa gbọ́lọ́ngbọ́lódò àmì nípa gbọ́lọ́ngbọ́lódò ìkórìíra àwọn ẹ̀wẹ̀ nínú àmì pé mùnàfíkì lè yàn pé alágàbàǹgẹ̀lì lágbé ìṣèkèfèrí ní bẹ́ẹ̀ náà ni rẹ̀ nígbà tí Islam wọ́n kàn fi ń tú àwọn èèyàn jẹ ni. tọ́ àwọn àǹsọ̀rọ̀ وكان أحب أمواله إليه بيرحاء واني أوتي أبو طلحة تواني في السجن قلناني بيرحاء بيرحاء لقوة تنجان إذا كنت في إنكاكا مدلو إنكاكا بكي بيرحاء بيرحاء Abu Talha náà ti sọ̀rọ̀ rẹ̀ ta pè ní Zayd ibn Sahal ó ń lọ́kọ̀ ya Anas tó owó tí bàbá yìí nínú dúkìá rẹ̀ aṣọ pọ̀ ló lówó jù nínú ètò wa nífẹ̀ẹ́ sí jù nínú dúkìá rẹ̀ ní Bayraha Bayraha ọjẹ́ ọgbà kan fẹ́ pé wọ́n ń dáko ń bẹ̀ àwọn agi eléso mèremère ń bẹ́nu ẹ̀ kódà omi ń bẹ́ńbẹ̀ ní omi tó dùn gidigidi ọjẹ́ ilẹ̀ ọlọ́ràá tó kún fáwọn èso àti omi eléyìí tí yóò jẹ́ ilẹ̀ tó lówó lórí kọjá sísọ pàápàá jùlọ nínú ilẹ̀ asálẹ̀ ọ̀gáni mustaqbil al-masjid ọgbà yìí ní àdójúkọ mọ́tíláṣí ànábì sallallahu alayhi wa sallam lọ́wọ́ yẹni pé ébùlà mọ́tíláṣí ànábì sallallahu alayhi ọkọ̀ tó síbi tí ọgbà yẹn wà ń gbà ọ̀gáni rasulullahi sallallahu alayhi wa sallam yadkhuluha wa a sì máa mu nínú omi kan tó wà nínú ọgbà yìí tó dùn níbi tí orí pọ̀ nínú ọgbà yìí dé. wọ́n ní ẹ̀kọ́ ń bẹ́ẹ̀ bì ó. ẹ̀kọ́ pé àwọn ẹni tó lọ́wọ́ bá bá fún lọ́lá àgbéga àti àjùlọ kò sí nǹkan tó burú nínú káwọn náà wọ́n máa wọnú irú ọgbà bẹ́ẹ̀ báyà nítorí àti lọ́ọ́ sinmi ní abẹ́ àwọn bòójì igi tó bá wà ń bẹ̀ àbí bọ́yá nítorí àti lọ́ọ́ mumi nínú ẹ̀ àbí bọ́yá láti lọ sènàjú nínú ẹ̀ ọlọ́mọ ìyàwó àti mọ̀lẹ́bí kò sì ń tó burú mbẹ. gẹ́bí àwọn náà ti ṣe mà nígbà tí ayé lajú débi tí wọ́n láwọn lajú dé lónìí kí àwọn park park ó máa ń wà ẹ pé èèyàn lọ ọbẹ̀ yọ lọ sinmi tó yọrọ àjìnà síbi táriwó wà tó máa gba àwọn atẹ́gùn tó dá lábẹ́ gbòòjì igi tó bá tẹ́ nílẹ̀ ó lè gba atẹ́gùn bí tó bá wà oúnjẹ tó bá gbé lọ wà tìyàwó àtọmọ rẹ ẹ lè jẹ níbẹ̀ nínú àwọn èso ó wà lára àwọn agi inú ọgbà yín ẹ lè ká jẹ́ńdẹ̀ bí máńgò bí wọ́n ti pè guava bí kápẹ́ kaṣú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ àwùjọ tiwa yìí tó o tún mú mi omi tó dáa tó kò sí tó burú bẹ́ẹ̀ nípa Ànábì sallallahu alaihi wa sallam ó máa ń wọnú irú ọgbà yìí tó Ànábì sallallahu alaihi wa sallam kí wá sí tójú bọ́lé o Ànábì sallallahu alaihi wa sallam wọnú ọgbà yìí nítorí pé Abu Talha kò ní bínú sípò Ànábì wọ̀bẹ̀ inú rẹ̀ ó tiẹ̀ tún dùn anabi sallallahu alaihi wasallam wọ̀ à tọ́wọ́ á ní nǹkan kan tánàbí bá bọ̀ ló ń bẹ̀ oríire nìyẹn oríire nìyẹn yàtọ̀ sí kánàbí sallallahu alaihi wasallam kọ́ pàtì anas ni falamma nazalat hadhihi al-aya ní ìgbà tí àyà yìí sọ̀kalẹ̀ pé lan tanalu al-birra hatta tunfiqu mimma tuhibbun ẹ̀ lè rí orí tó pọ̀ orí tó kígbà lọ́dọ̀ ọlọ́ọ̀ ìkẹ́ rẹ̀ ìyọ́nú àti àlùjẹ́nà rẹ̀ ṣáájú kó tó di ńná nínú àwọn nǹkan tẹ́ nífẹ̀ẹ́ sí. Abu Talha wá dìde Ọ anabi muhammed sallallahu alayhi wa sallam lọ ẹ jẹ́ ká máa wo àwọn àpèjúwe yìí káwọn náà fi mọ̀ báwo ní má ní tiwa rí ebi gbogbo àwọn àyà yìí náà là ebi gbogbo ẹ náà ni wọ́n ń kà fún wa tá ń túmọ̀ fún wa bí má ní wo ló fi padà ni àbá nǹkan à ń ẹni bàjẹ́ lónìí ọ̀rọ̀ pọ̀ gan-an táwọn olùmọ̀ sọ ṣùgbọ́n mélòó làwọn èèyàn lò àwọn èèyàn wọ́n máa ń bá àwọn fẹ́ gbọ́rọ̀ náà àwọn fẹ́ gbọ́rọ̀ ànábì sallallahu alaihi wa sallam láyé ìsìn ọ̀pọ̀lọpọ̀ kéṣe torí tí wọ́n fẹ́ lò wọ́n ti fẹ́ máa gbọ́ fi pàrònú rẹ̀ kò sí ẹkú rí bẹ́ẹ̀. innamal mu'minuna alladhina idha dhukira Allahu wajilat qulubuhum wa idha tuliyat alaihim ayatuhu zadatuhum imanan wa ala rabbihim májèlé kúlóòbò ẹwà lílo mọkàn tábà wá káyọ Ọlọ́run ọba sí wọn létí ìmá ni wọn lè kù sí olúwa Ẹlẹ́dàá wọn ni wọn bá dúró tó bá yẹ pé gbogbo ọ̀rọ̀ Ọlọ́run tá à ń gbọ́ àwọn àdìsá níbi sọlọ lọ àdìsẹlẹ mà tá à ń gbọ́ ọba máa lápá lára wa ẹ ká yẹ ìmá ni wa o ẹ ká yẹ ìmá ni wa o ọ̀rọ̀ kan náà táwọn ń kà yìí náà làwọn sàhábà gbọ́ tí fi yí padà tí wọn di èèyàn oríṣi mi nípa ìmá nìtọ́ ga tí wọn dẹni tó náà wọn bá gbé sí àyè àpálẹ́ ńlá nítorí pé wọ́n tẹ̀lé tí wọ́n gbọ́ wọ́n sì ti wà ó kí ló sà wá à ń gbọ́ à ń gbọ́ lóríṣiríṣi lọ́pọ̀lọpọ̀ lẹ́nu èèyàn púpọ̀ ṣùgbọ́n gbogbo ń tà ń gbọ́ yẹn ìdájú fà ń lò ìdí nu tó fi jẹ́ pàànàbì sallallahu alaihi wa sallam sọ pé wal Qur'anu hujjatun laka aw alayk inú al-Qur'an kọjá àwíjàre fún wa ni o àbí kò ti bàlẹ́jọ ọlọ́mọ ẹ̀sìn ní bàlẹ́jọ fún wa tó àyà kan ló sọ̀kalẹ̀ yìí Abu Talha dìde àbí wọn náà sì gbọ́ ayé nìsín lan tanalul birra kó o lè rí oore tó pọ̀ kó o lè rí oore tó pé gbà lọ́dọ̀ Allah oore tó pé bí ìkẹ́ ọlọ́ bí ìyọ́nú rẹ̀ àti àlìjánná rẹ̀ hatta tunfiqu mimma tuhibbun ṣáájú kó tó di pẹ́ ná nínú táyì nífẹ̀ẹ́ sí. ilé lè ṣe fún wọn ní ìsìngbà tó gbọ́ tó ti bẹ̀rẹ̀ sí ní sí ìṣirò lórí rẹ̀ kíni àti kíni àti kíni nínú tí wọn náà nífẹ̀ẹ́ sí lọ́fẹ́ nání owó àti owó àti owó àti owó ló fi sọwọ́ sẹ́ni tó dún kán sẹ́ni tó ní bùkátà ti jù ọ́ lọ nínú àwọn mọ̀lẹ́bí rẹ gan nínú àwọn àyè kan rẹ nínú àwọn àbátan rẹ àwọn ẹni tí yà jẹ tí wọn ò sì rẹ́ni fẹ́ tún tún ò rẹ́ni kẹjọ lọ bá tó sì mọ wọn tó dá mọ dáadáa wọn tó ṣe pé ńgbà tí wọn ti lówó kò pọ̀ rẹ nìkan má àfiwọ àfìyàwó àtàwọn ọmọ rẹ àfiwọ́ àfìyàwó àfàwọn ọmọ rẹ nítorí pé olówó kò fowó kò fi mẹ́bí kò fi mara kò fi màyé kan ìyàwó ti mú ọ sá fún gbogbo mọ̀lẹ́bí ìyàwó mú ọ sá fún gbogbo ara ọkọ mi ọkọ mi ọkọ mi ńníkíni ó tó jọkọ rẹ bọ́mọ ẹnìkan ni ó tó jọkọ rẹ oníbọ̀dẹ ẹnìkan ni ó tó jọkọ rẹ tìbábùrọ̀ ẹnìkan ni ó tó jọkọ rẹ tìbábùrọ̀ bàbá ẹnìkan ni ó tó jọkọ rẹ ebí gbọ́n bàbá ẹnìkan ni ó tó jọkọ rẹ ebí àbúrò àtẹ̀gbọ́n àyà ẹnìkan ni áá dẹ̀mọ́ ọ̀pọ̀lọpọ̀ obìnrin wọn náà wá jẹ́ kó obìnrin ọgbà sẹ́rìn mọ́ lọ́wọ́ wọn á jẹ́ kó ibi tó bá darí rẹ̀ sí i ó tún máa béèrè mọ́mì brọ́dà mi tètè wà ní Port Harcourt ó béèrè pé kí n rún lọ́wọ́ kí ni mọ́mì rí sí i mọ́mì báwo ìyàwó rẹ̀ náà nù ká mọ́mì ó dàbí àtàtà fáwọn máa dá ni pé mọ́mì kí ni jẹ́ mọ́mì wọn ò sí ní omi tá a bá tì ọ́ omi mọ́mì kọ́ so wọn náà lọ́wọ́ àmọ́ wa dictate fọ́kọ́ ẹ́ a lè fún a lè fún three thousand rọmọdún ń bọ̀ three thousand. ẹ máa ní wọn pè yín wọn fẹ́ náwó kárí mi àbẹ́ rí nǹkan mẹ́rin so wọn lè kó ná three million mọ̀lẹ́bí ń bẹ léṣe bí ń pa ìbátan ń bẹ tíya ń jẹ gbogbo àwọn yìí kan rẹ wọn ò tiẹ̀ gbọ́dọ̀ sọ pé ẹ tàn pẹ̀lẹ́ lómi ibi tíya ń jẹ wọn dé ó sì yẹ kó rí bẹ́ẹ̀ àbòtọ́ àgbéra ó dìde gbọ́dọ̀ fẹ́ sórí àwọn àpèjúwe tó dáa lọ yìí o gbọ́dọ̀ dà níbo Muhammad sallallahu alaihi wa sallam. kéṣe bíi tiyín ẹsẹ iná lọ sọ́dọ̀ àwọn àfa ẹgbógun lẹ́yìn bá lọ ogun lẹ́yìn bá lọ ẹgbẹ́ ní bàbá kíláàsì tó torí ibi tó pàtẹ ń gbà yọ ní tó sún mi o ìtẹ fún mi nítorí tí mo dè máa pa mo ṣe jọ lẹrú ń bà wọn àmọ́ síbẹ̀síbẹ̀ àwọn náà tó dún koko mọlú ẹ ògùn máa tó ògùn lọ ni. wọ́n mọ abẹ́tẹ̀ àwọn bàbá ọ̀daràn ló tó mọ̀. òsínú pẹ́ nìkan ọlọ́gbọ́lùmọ̀ kan pẹ́ dákun ọlọ́run fún mi lówó alhamdulilayi ẹ dákun yín bomole náà gbà wọ́n fẹ́ sóríire bóyá wọ́n mọ̀ wá látọ̀ lálọ́ subhanallah alhamdulilayi. ọgbẹ́rẹ́ bíi tiwọn náà sì kọ́ nítorí tó lówó kan bá sọ bẹ́ẹ̀ ó sọ bẹ́ẹ̀ fún ẹnì kẹtọ́ máa tó pé olówó ojú ọ̀nà olóńgbà ọ̀kọ́ sèmi lólówó ni o kúrò kó yọ mẹ́yìn bá lówó tán ẹ̀yìn ìgbà láwọn àmọ́ wa bolóòtú náà sí bolóòtú náà sí. ọlọ́run sànú ẹ̀ wọ́n mẹ́ta ní ọmọ àfọ́ ọlọ́run sànú ẹ̀. wọ́n jẹ́ pé wọ́n máa fi kó bọyọ̀ fún wa ni أبو طالح أباك برجل النبي محمد صلى الله عليه وسلم فقال يا رسول الله إن الله تعالى أنزل عليه لن تنالوا البر حتى تنفقوا مما تحبوه يا النبي صلى الله عليه وسلم ولون تصايا يتعلم آلي لك تتقي تقوى آلي لك لدو الله ساجو كتو جفاننا من تانيتس كتو لانا وإن أحب مالي إليّ ẹ̀yìn rọ̀ọ̀hà àti pé dájúdájú eléyìí tí mi nífẹ̀ẹ́ sí jù nínú àwọn dúkìá mi òun náà ni ọgbà ẹ̀yìn rọ̀ọ̀hà ọlọ́run sì ti a lè rí oore tó tó pé gbà lọ́dọ̀ òun ṣáájú ná nínú ta nífẹ̀ẹ́ sí. èyí tí nínú owó mi tí mo á nífẹ̀ẹ́ sí jù owó tèmi tí mo nífẹ̀ẹ́ sí jù sí ń bẹ̀ òun ní bẹ̀rẹ̀ ètò ètò torí lan tanalul birra hatta tunfiqu mimma tuhibbun ẹ lè rí dáadáa tó kọ̀ tó pé gbà lọ́dọ̀ Allah láti kẹ́ tó máa ná nínú tẹ́ nífẹ̀ẹ́ sí kì í ṣe nínú tẹ́ nífẹ̀ẹ́ sí jù ìwà wò sàhábà ńgbà tó ń fẹ́ sí ó ní Bayraha òun lówó mi tí mo nífẹ̀ẹ́ jù. ìgbà ìwà anábì sallallahu alaihi wasallam wa innaha sadaqatun lillahi ta'ala ó ti di sàrà àti mùsùlùmí fọlọ́ọ̀ báyìí kò fílẹ̀ fọlọ́ọ̀ lè di wọ́pù ẹ má pè ní wọ́pù ìyẹn ní pé ìpìlẹ̀ rẹ̀ mo bọ́ lọ àǹfààní rẹ̀ mo bùn yàn ẹ máa ná lójú ọ̀nà ọlọ́run èèyàn kọ́ máa ṣàǹfààní bẹ́ẹ̀ àmọ́ ìpìlẹ̀ rẹ̀ tọ́lọ̀ ni wọ́n yìí tà wọ́n yìí jogún rẹ̀ kó sì lè bùn yàn. wọ́n dàbí tíra tí wọ́n kó ránṣẹ́ tí wọ́n sọ pé waqfun lillah kí ló dé tá lórí igbá nàìjíríà lẹ́rù <laughs> wọ́n pe nǹkan waqfu wọ́n tà wọ́n ní kò sí tá a náà tà. so ọ̀rọ̀ sáàpù ọ̀wà mọ́ alọ́ọ̀ni ọlọ́ọ̀ni torí pé tọ́lọ́ọ̀ni kò sí tà àǹfààní rẹ̀ wọ́n bùn yín òun gángan fúnra rẹ̀ tọ́lọ́ọ̀ni akramakumullah ó ní òtítì tọ́lọ́ apá kan náà olùmọ̀ sọ pé ẹ̀jẹ̀ pé waqfan àbí tẹ̀mílíkà mo gun ọlọ́run àbí òun gangan fúnra ara rẹ̀ mo gun ẹni tó bá tọ́ sí ó sì ṣe ń tọ́ bá wù á rí nípa rí. tọ́ ọ̀rùjò bẹ̀rọ̀ ha kí ọlọ́run ọba ẹlẹ́dàá wa kó forí rẹ̀ ṣe mí wazukra ha inda Allah ẹ̀sán mo fẹ́ kó pamọ́ sọ́dọ̀ ọlọ́run ó fún mi tó bá dijọ́ kí n dà òkè yà ẹ̀ǹdà lọ́hì tààlà ọ̀dọ̀ ọlọ́run ọba tó ga. bàbá àhà ya rasulallah àyètò àràkàlà ní anabi sọlọ́lá àṣìlá ti síbi tọ́lọ́run ọba bá ní kò fi. nà síbi tọ́lọ́run bá ní kò ọ̀nà sí. ẹ lò ó síbi tọ́lọ́run bá fi hàn yín kékeré lò ó. ọ̀sọ̀ fún anabi báyìí. tó bá gbọ́ anabi gbà bá àwọn máa jẹ́wọ́. ṣùgbọ́n kí ló anabi wá sí? anabi kẹ فقال رسول الله صلى الله عليه وآله وسلم بخل نبي آه dúró eléyìí. bọ́lá tí a máa wí ni láti fi fi ìyàlẹ́nu hàn nígbà tí n téèyàn ṣe bá ta tó tóbi. bákẹ́yìn àdúró eléyìí. tọ́ ọ túmọ̀ sí pé nǹkan kan bá yàyàn lẹ́nu téèyàn bá fi hàn ó yàyàn lẹ́nu kò sí tó burú ń bẹ̀ níwájú ẹni tó ṣe nǹkan tá a bá ti mọ̀ wípé ṣíṣe àfihàn ìyàlẹ́nu wa kò ní pẹ́ tẹ̀jẹ̀bà. ṣé èmi ni mo tó báyìí ànábì gan fúnra rẹ̀ ó yà lẹ́nu. sẹ́mi fẹ́yìn fìtínà àmọ́tí wọ́n ti mọ̀ pé ẹni tẹ́ ń bá sọ̀rọ̀ kò ní kẹ́tàn jẹ sáré ni ò ní basẹ́ rẹ̀ jẹ́ sí wàhálà. zalika malun rabi zalika malun rabi owó yìí owó tí yóò mú ọ jèrè púpọ̀ lọ́dọ̀ ọlọ́ni yóò mú ọ jèrè púpọ̀ lọ́dọ̀ ọlọ́. fàáyì lè máa ná màfùrù. mo sọ ìpè rabi ay marbuhun fi owó yìí jẹ́ owó tó yẹ pé ó jèrè tó pọ̀ lára rẹ̀ ó jèrè tó pọ̀ lára rẹ̀ ìyẹn ni pé látàrí pé olóò fi ṣe ìtọrẹ ìyẹn ìṣèlè tí wọn wá ń mú jáde tó ń rẹ ọ̀fẹ́ fún yàn lówó ọwọ́ wá kó ọwọ́ wá wàzó ọwọ́ ni ó ní bí wàzó máa ṣe rí lọ́wọ́ tó ó wá mú jáde wàzó twenty naira jọ wàzó lọ́ba mú twenty jáde pé kò ní bínú ni o òwúrọ̀ ìtọ́lọ̀ ó ṣe fún wa náà ò ní bínú torí pé <laughs> ó lè fún ní fifty thousand ọwọ́ fún twenty naira èyí tí ọlọ́run ṣe fún ọ náà má bínú ìwádìí ẹbí ṣe jẹ nítorí pé àwọn olùmọ̀ bẹ́ẹ̀ bá ti ṣe wí wọn ni máa ń tọ́ sọ́kọ̀ bìnàfíì ṣe ń báàzá bìnàfíì gbogbo ẹni tó bá fi nǹkan tó wọn tó bá fi ṣe sàrà èrè tó lọ jẹ yóò jẹ ti òǹtọ̀ wọn. ọ̀pọ̀ sẹ́mẹ́ẹ̀tì màkòl ànábì ni mo ti gbọ́ ń tọ̀ sọ ní kí n ná síbi tó lọ́n bá fi hàn. wọ́n ní ọ̀rọ̀ jẹ́niwárí náà ni pé owó yìí àwọn mọ̀lẹ́bí rẹ̀ lọ́nà lé lórí ọ̀wọ́. sàárà yìí mẹ́jọ jẹ́ pé tọ́lọ̀ àwọn mọ̀lẹ́bí rẹ̀ ló kù. ajẹ́pọ̀ ti kúrò ní wọ́n ó ti di kíni sẹ́mìlì bọ̀ wọ́n pátá korongodo. so anábì ń kọ́ alẹ́ kọ́ ni ẹlòmí ò gbowó wa fún lùmọ̀ nípa ẹ̀ ike owó yìí báyìí wọ́n fẹ́ kẹ́ owó mọ́sálásì ti wá kọ́ńrú sí ti ah! bẹ̀rẹ̀ ká kọ́ ha torí káwọn afẹ́ máa sí èsì ká fẹ́ kọ́ ń kíkọ́ kẹta àríwú ẹ̀ torí ẹ̀ owó tí wàá gbé wá ibà tí ìyá ọmọ jẹ́ nìkan kan nù àwọn fámìlì yìí ó fi àwọn àbátan àwọn ìyé kan àwọn mọ̀lẹ́bí yín á ah, ẹ ní tá a mọ̀ gbogbo wọn wá lu òkè ẹ lọ lu òkè ẹ bá dé lu òkè lọ fẹ́ béèrè àwọn aráàlú òkè ẹni tí àbá ń jẹ fún wọn lówó tẹ fún wa láti lu sàlẹ̀ ẹ pín fún wọn àmọ́ rọ pé ẹ lọ fi gbọ́ mọ́tíláṣẹ́ owó mọ́tíláṣẹ́ ah, ó kiri àpapẹ́ owó mọ́tíláṣẹ́ dáadáa tẹ́ fẹ́ ṣe yìí náà ẹ̀ ní withdraw rẹ̀ àmọ́ mọ̀lẹ́bí yín ọ̀pọ̀lọpọ̀ olówó ojú wọn máa ń fọ́ sí mọ̀lẹ́bí wọn ọ̀pọ̀lọpọ̀ olówó wọ́n ìfẹ́ rí wọ́n ìfẹ́ rí bàtà wọn. ó dàbí ẹnìkan ni wọ́n ní àwọn ti pín gbogbo zakat tó wá sẹ́kù yẹ kan tó owó tó sẹ́kù yẹn tó àwọn àwọn ní lọ́dọ̀ àtẹ́wọ́ pé ẹnìkan sì ní lọ́dọ̀ rẹ̀ nílùú kan ni àwọn fẹ́ kó ra mọ́tò fún wa láti máa pèpè lọ sí jésù so ni wọ́n sọ pé ká ah, ṣe ra mọ́tò tó kún bọ́ ní ìsìn bọ́ọ̀sì yóò tó yí bá mú mi mà mí fẹ́ máa yí fẹ́ fẹ́ rà àpàkẹ́ pé kẹfì dà sọ̀rọ̀ ní ìsìn fẹ́ gbowó mọ́tò náà nìkan tó bá sọ pé àbí ah, owó zakati táwọn yọ ó péye báyìí o owó tó san níjọ́ yẹn ó lè ra mọ́tò jù bẹ́ẹ̀ lọ ó péye báyìí ṣé àbí kò kó alẹ́ mi ò fẹ́ gbowó lọ́wọ́ yín mọ́tò táwọn ti ti dá wà so lọ́ba sọ fún ẹni tó sinmi lọ yẹn pé kò ní ahaj sípò ń kó owó yẹn wá ní. ìmọ̀ ni ah, owó zakat yẹn lè fi ra eléyìí owó zakat kọ́lẹ́ fi rẹ̀ lè yọjọ wá owó tún ni wá ló bá ṣàlàyé fún. so ẹni tó wá sinmi lọ yẹn wá tẹ̀mí malẹ̀ olówó sì lò ní wá tẹ̀mí malẹ̀ tẹ̀mí malẹ̀ kí ló dé tẹ̀sẹ̀. àwọn bàbá wọn ní káró so mẹ́tì káró dì má sọ. èyí ń ló burú àní kíkì ọ̀sán mẹ́tì àti kéré àní àwọn ti gbowó. ọ̀rẹ́ àmì ìfẹ́ owó kówó èmi ìfẹ́ wa gbowó lọ́dọ̀ rẹ̀ àní kọ́ ra mọ́tò. òbí ìlọ yẹ kí àwọn olùmọ̀ nípa ẹ̀sìn kó máa jẹ́ ẹ má jò lójú kòkòrò sí ti ń bẹ lọ́wọ́ àwọn ẹ̀yin káìdì wọn jẹ́ nǹkan báyìí fún Islam omi ń jẹ́ fúnra mi ṣé fún Islam. sọ ìgbà tí olówó yìí sọ pé à nísìnyí owó tó ní olè náà lélẹ́yìn tẹ́ bá sì ní lè mú àti pé inṣàlá tọ́nà owó bá ti mú ní tọ́lọ̀ bá ní kó sùn. ètùtù ẹ̀yìn nìkan là ń approach ọlọ́run lè ní kẹ́lò mí náà ti ṣe. so tọ́wá ní ah, irú owó yìí kódà àwọn ti pín fáwọn aláìní kángán wọn ọmọ bò wọn ni ah, kò sẹ́ni tí à ń jẹnu fámìlì yìí bí tí wọ́n lọ kò sẹ́ni tí à ń jẹnu fámìlì ló bá tókù lọ́ba ronú lọ bí ìṣẹ́jú méjì wọ̀lá yìí ni mo gẹ̀ẹ́tì ó ní nínú fámìlì àwùsọ àwọn èèyàn pọ̀ ń bẹ̀ tí à ń jẹ mo ní àyè níta náà sí fáìlì láti lọ́nà torí àwọn olówó jẹ́nẹ́rálì tó máa ti lówó wọn ìfẹ́ súnmọ́ mọ̀lẹ́bí ìfẹ́ súnmọ́ ara àwọn mọ̀lẹ́bí àtìlẹ́kan náà máa ń sá fún wọn nítorí pé àwọn náà máa wò pé tẹ́ bá súnmọ́ wọn wọ́n máa miscalculate yín wípé bóyá torí owó àwọn lẹ́sẹ̀ ń súnmọ́ àwọn. ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ìyàwó àwọn olówó wọ́n máa lé mọ̀lẹ́bí jìnnà tó bá ti rí tẹ́ ń bọ̀ yóò ti máa rí yín látòkè yóò ti sọ fọmọ kọ́ lọ lọ́ọ̀kì gbẹ̀ǹgẹ̀ so tí wọ́n bá kalẹ̀kùn kalẹ̀kùn tẹ́ bá gbọ́kẹ́ nìkan dáhùn tó bá tán wọ́n láì dákẹ́ ká sì sọ. àbí wọ́n á jẹ́ pé àwọn tí ń ti jáàkì ni wọ́n ti ti jáàkì lẹ̀ láti wá lọ gbọ́ sẹ́nu eyín dájú ṣùgbọ́n ti lè gbogbo ìjìnà wọ́n ti mọ̀lẹ́bí rẹ̀ anábì sallallahu alaihi wasallam ni àwọn mọ̀lẹ́bí rẹ̀ ní kọ́ ọ̀nà lé lórí anábì ńkọ́ alẹ́ kọ́ ni ẹ̀yin tó yẹ kí ẹ ti lówó tán ẹ̀ rántí mọ̀lẹ́bí yín má ẹ̀ rántí iye kan yín má ẹ̀ rántí ìbátan yín má Abu Talha wa ni af'alu ya Rasulullah máa ṣe bó ti ṣe wí ìlà anábì sallallahu alaihi Abu Talha radiyallahu anhu ó sì pin fún àwọn mọ̀lẹ́bí rẹ̀ àwọn ìyèkan rẹ̀ wa bani ammi àtàwọn ọmọ àwọn àbúrò àjẹgbọ́n bàbá rẹ̀ ó pin fún wọn. ó wá nínú àwọn hadithi kan wípé nínú àwọn ẹni tí Abu Talha tó pín owó yìí fún iná ni Ubay ibn Ka'b ọ̀kan nínú àwọn táwọn Nabi sallallahu alaihi wasallam ni wọ́n má al-Qur'ani kejì àti sáà ibn Thabit tọ́jú akéwì fanabi sallallahu alayhi wa sallam tó máa ń fi wíìlẹ̀ dáàbò bo ànábì àti sùsùlám bákan náà ọmọ ìyá rẹ̀ àti ọmọ ọmọ ìyá rẹ̀ tó gbogbo àwọn eléyìí wọ́n ń bẹ nínú àwọn ẹni tó pín dúkìá yìí fún kódà wọ́n ní ìgbà tí wọ́n fún Hassan ibn Thabit ní ìpín tiẹ̀ nínú ọgbà tá à ń sọ yìí báyìí wọ́n ta fún Muawiya èyí tó máa tá a fi sọ pé mo fi sílẹ̀ fọlọ èyí ṣe wá fún ma ó ti di tẹmílẹ mo bọ wọn torí tọlọ ni. Hassan ibn Thabit ìpín tiẹ̀ wọ́n ta fún Muawiya ibn Abi Sufyan bi mi'ati alfi dirham hundred thousand dirham hundred thousand dirham sibẹ́yìn mọ̀ iye dirham téèyàn ní tí ó fi yọ zakat two hundred dirham nìyẹn ní tí ó fi yọ zakat two hundred dirham owó tó kéré jù téèyàn fi yọ zakat wọ́n wá ta ìpín ti Hassan wọ́n ta fún Muawiya ní hundred thousand dirham wàláhi kìí ṣe owó kékeré kìí ṣe owó kékeré rárá fún wa ní Ubay ibn Ka'b àti Hassan ibùnú sáàbì kí wọ́n pamọ́ pọ̀ pẹ̀lú Abu Talha ẹ̀rọ kó Abu Talha ayíkó kọ rẹ̀ ní Zayd ibùnú sáà eléyìí sì ń jẹ́ Ubay ibùnú Ka'b eléyìí ń jẹ́ Hassan ibùnú sáàbì wọ́n ní innama yajtami'ani fil jadd sáàbì gbogbo wọn wọ́n pàdé pẹ̀lú Abu Talha ni lára bàbá ńlá àwọn kejì lára bàbá kejì lọ́pàá wọn pọ̀ mọ̀lẹ́bí rẹ̀ náà wọ́n jẹ àwọn ni wọ́n pín dúkìá yìí. ó dà kọ́ ọmọkùnrin wọn ilé ìjọba ṣe jẹ́ ń bẹ̀rù. قال أبو طلحة أفعل أني ما سبه أسكن أو ملبي أتي أو ما أو برو أتي بفعل إلي فيها وقي أو صحابة أي تبقى إن لا يا أو صحابة يبقى أو صحابة ما تسي من يارا نبي أتسي دادا أما يارا نبي أتسي إن يوم وصولي لا يأتي الله القيامة أنا عبد الله بن عمر رضي الله عنهما أنت كما في اليوم تجلو جنين دوكياري تدي بي أميري ọ̀rọ̀ rọ ọmọ gbogbo wà ọ̀rọ̀ máa ń gbogbo wà pé ah owó tí mo tẹ gbàǹjẹ ta ah owó tí mo ní yẹn owó Abdullahi Umar yóò sọ yóò lọ fi ṣe sàrà ìjọba ti wù lójú tí rẹ ti rọ ọmọ yóò rà lọ fi ṣe sàrà dé tó fi pé nǹkan yẹn lọ fi ṣe sàrà wọn ní yóò máa sọ pé ó wù kó lọ tẹ́lẹ̀ ẹlẹ́dẹ̀ mi kó tó di pé mo dé ìyẹn ní pé tí mo fi ṣe sára mò ń retí àti lọ bá kó la gbẹ̀ǹdà òkè yá. síbẹ̀ yìí mọ̀ wípé nǹkan tó a bá ti bùn yàn òun ni tiwa níta di wọ́n mọ̀ níta wo wọ́n mọ̀ kì í ṣe tiwa nítorí pé ntí ọ̀tàn ntí ọ̀tàn àwa náà ti tàn bàtà méjì sì ní dúkìá nínú kọ́ tán káwọ̀ tó tán tàbí káwọ̀ tán kò tó tán gbogbo a bá gbogbo ọláyò tó àtùjọ gbogbo olówó ayé ẹgbẹ́ wọn lórí àtẹ̀tùmọ̀ wí ẹ̀rí pẹ́lú mi nu wọn owó rẹ̀ tán kó tó kú ẹlòmíì òun lọ tán láì jẹ́ kó owó tán tó méjèèjì náà ó túmọ̀ sí pé á padà tán náà owó wọ́n àwa náà tán. tábà wá wo wọ́n má owó ilé ayé ti máa tán àní rọ́nà láti fi ṣe nǹkan tó jẹ́ pé yóò ti sábàbí láti rí dáadáa gbà lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa léyìí túmọ̀ sí pé ká náwó wa orí ara ìbátan wa ńlọ́lọ́lá jù ńlọ́lọ́lá jù kò bá jẹ́ mọ̀lẹ́bí tọ́jú ọ̀ràn yẹn ká náwó lé lórí bíi bàbá wa bíi ìyá wa àbáwọn ẹni tí kì í sọ̀ràn yẹn pé ká náwó lé lórí gẹ́gẹ́ bí àwọn ẹ̀gbọ́n wa àbáwọn àbúrò wa tó ń bẹ nípò pé ká ṣàánú wa ká ná lé wọn lórí ọlọ́lá púpọ̀ ọlọ́lá púpọ̀ tó láti fi mà wípé owó wa lódodo òun náà lè tá a bá ti ná owó wa lè tá a bá ná pápá ti lọ tá a ná sọ́nà tó dáa owó tá a ná tá a fi ṣe dáadáa owó tá a ná tá a fi ràn yàn lọ́wọ́ owó tá a ná tá a fi rẹ nìkan lẹ́kún owó tá a ná tá a fi ṣàtìlẹ́yìn owó tá a ná tá a fi gbé ẹ̀sìn wa ẹ̀sìn Islam tá a fi mú lọ síwájú. anabi sallallahu alaihi wa sallam lọ́jọ́ kan anabi dé ọba kó àwọn aráalé òun wọ́n ti pa àgùntàn ṣùgbọ́n sí ìyàlẹ́nu gbogbo àgùntàn sí àwọn aráalé anabi pa yìí wọ́n ti fi ṣe sàrà tuntun wọn á ṣẹ́kù òun náà ní èjìká àbò ibi èjìká rẹ̀ nìkan ni wọ́n sẹ́kù orúkọ ibi táwọn ẹbí sọ̀rọ̀ lọ́wọ́ àlùwà lè sẹ́lẹ̀ ó fẹ́ràn apá àgùntàn ní jíjẹ ibi èjìká wọn á sẹ́kù ẹnẹ́bí wàá dé ẹnẹ́bí ni máa bá kíyà mí nà lọ́tọ̀ nínú ẹran àgùntàn tẹ́lẹ̀ pa Aisha radiyallahu anha ó ní máa bá kíyà mí nà illa katifuha nǹkan kan sẹ́kù nínú ẹran àgùntàn àfi èjìká rẹ̀ ẹnẹ́bí sọ̀rọ̀ àlùwà lè sẹ́lẹ̀ ọ̀ ọkìyà kò ló hàn ọ̀rọ̀ ìrọ̀ kẹ̀tẹ̀ gbogbo ẹ̀ pátá lọ́sẹ̀kù ìdìkàtẹ̀ lọ́sẹ̀kù ni ọ̀sẹ̀kù yẹnni kó gbogbo ẹ̀ tẹ́tí ti ṣe sàrà kò gbé àmì ìtawọ̀ jẹun ẹ̀ ó ní òsì tẹ́tí mọ̀ tẹ́tí sí gbogbo ẹ̀ ṣe sàrà subahana ibẹ̀ sẹ́yìn náà lè ṣe bẹ́ẹ̀ kápẹ́ kápẹ́ ẹ ti ra àgbò kankan ẹ wá fẹ́ pé kó ọ pa á lẹ́dẹ̀ yìí fẹ́ fẹ́ dun àwọn ará lẹ́lá bísímìlá ọmọ bá dùn àti ọmọ adúrú bí títí ń kún àwọn aláìní ọkọ bá ń yọjú pé alhamdulilayi àti dáná ti pẹ́ àti rí tẹ̀ ń pẹ́ wọn ẹ̀yin ẹgbà ẹ̀yin ẹgbà ẹ̀yin ẹgbà ẹ̀yin ẹgbà ilẹ̀ bá dá níwá dé ọmọ wa ní bó ti ṣẹlẹ̀ bó ti ṣẹlẹ̀ ní à ẹ̀ sí pè rí ẹ̀sẹ̀ ń jọ̀nà <laughs> nítorí pé báwo lẹ̀ ti ṣe tún àwa láti gbóò lẹ́sìn ṣe dùn wàhálà sí ká ọgbọ́n tá a nàbì sọ̀rọ̀ náà ní sọ́nà sọ pé nígbà tá a bá táwọn èèyàn dá sí kí ni oní ọ̀sẹ̀ kù kí níta káàdì ìfìlà wọn kà ní. alẹ́ ara ń bolo ọgbà ń bolo ẹgbẹ́ rẹ. ó fi hàn pé máa ń yàn àwọn èèyàn ó lè bàjẹ́. ẹ̀ náà la sọ pé kì í ṣe pé káàkà máa gbọ́rọ̀ lọ ká máa gbọ́ ń gbọ́ kiri àtúgbọ́ rí àkọ́dá àtúgbọ́ rí ẹnìkejì. àwọn sọ̀hábà kì í ṣe pé wọ́n kó máa jọ rẹ̀ gẹ̀dẹ̀ àmọ́ wọ́n wọ̀n nítorí pé ìmọ̀ máa ń pọ̀ tí èèyàn máa ti lò ń tọ́gbọ́ ni àmọ́ sá tí èèyàn bá ti lò bí aláìmọ̀ kankan lèèyàn máa jọ orí pọ̀ kúkú lò. a rọ àwọn ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam tí gbogbo àwọn nǹkan táwa náà ń gbọ́ ọlọ́kan ọ̀jọ̀kan nípa ìsìn ẹ̀sìn Islam àtàwọn ẹ̀kọ́ tí ń bẹ nínú rẹ̀ à ń kọ́ láti náà Al-Qur'an àti sunnah Nabi sallallahu alayhi wa sallam àwọn ìdáǹkọ́ nínú Sharia ẹ̀já gbìyànjú láti máa mú lò ọlọ́run ẹlẹ́dàá kó láti borí ìwà ahun àti ìwà pàápàánlọ́mọ́tọ́rọ́ tí ń bẹ nínú ẹ̀jẹ̀ kálukú wa kọ́nà wọn bá kó jẹ́ kí a lè máa ná ẹnu tọ́lọ̀ wọn bá fún wa kọ́nà wọn sórí ayé àtúntò kì í àmà fún gbogbo wa. ilé ìjẹ́bi tí a dá ìdánilẹ́kọ̀ọ́ wa tó ní tá a dá dúró láìlẹ́dàá wa kó gbà fún wa. Jazakum Allah khairan wa ahsanallahu ilaykum. Àti ní àwọn ìbéèrè bíi mélòó kan bíi níbèrè ń bèrè láti Èkó wọ́n ní tí ó bá ṣẹlẹ̀ wípé èèyàn ní àwọn ìbátan jìnnàjìnnà tó ṣe wípé lódodo ó súnmọ́ kí wọ́n ní bùkátà ṣùgbọ́n àwọn tún ní àwọn ẹni tí ó ń gbé àdúgbò àwọn tó ṣe pé àwọn náà ní bùkátà tí wọ́n sì ń wo àwọn pé bóyá bàbá yóò náwó sáwọn lẹ́yìn táwọn ti fún àwọn ìbátan tó súnmọ́ àwọn wo ni káwọn wá fún sí àwọn alásùnmọ́ alábàágbé àwọn yẹn ni àbáwọn ìbátan jìnnàjìnnà alhamdulilayi a rí i pé sábàlá fẹ́ sànú àwọn àbátan wa àwọn àyè kan wa àti àwọn mọ̀lẹ́bí wa á sànú wọn tán ṣé wọn bá a bá lè fún wọn náà lá fún wọn àmọ́ kí tí wọ́n bá ti fún àwọn àbátan mi tán tí wọ́n bá ti fún àwọn àyè kan mi tán ta ló tún kàn ó lè fún wọn tán ó lè fún wọn tán so àmọ́ tó bá ti sànú wọn débì kan sí nǹkan tó burú tó tún fún àwọn alábàágbé rẹ̀ náà. naam oníbèrè ni àwọn náà ń láti Èkó wọ́n ní nígbà tí ẹ̀ ń ṣàlàyé nípa wípé àwọn tí ó bá ní bùkátà tí wọ́n sì lè tọrọ títí aláìní ni wọ́n kéèyàn bù wọ́n pé ṣe eléyìí ń tọ́ka sí wípé kéèyàn fún àwọn oníbàárà náà ní ọrẹ. alhamdulillah ó ń bẹ nínú àwọn èèyàn tó jẹ́ pé tí ò bá ní kò ní lè kóra ró níbi à ń ṣèbéèrè ó sì ń bẹ nínú ẹni tó jẹ́ pé tí ò bá ní kò ní béèrè lọ́dọ̀ ẹnìkankan sọ̀rọ̀ náà lọ́nà ọba ẹlẹ́dàá sọ pé lis-sa'ili wal-mahrum àwọn múmi nínú fún àwọn ẹni tí wọn ò ní nínú dúkìá wọn ẹni tí ń béèrè àti ẹni tó ṣe pé àìbéèrè rẹ̀ ni máa mú pàdánù ẹni tó sànù rẹ̀ tó islam kò fara ká ṣe bára islam ò ká máa wá tẹ́wọ́ ká pé fún wa nítorí àwọn àdéhùn pọ̀ oríṣiríṣi tí Ànábì sallallahu alaihi ti fi hàn wá أصرا فقان سبارا ولما أكل أحد طعاما قط خيرا له من أن يأكل من عمل يده لأن نبي الله داود عليه السلام كان يأكل من عمل يده ẹnì kan ò sí sọjẹ nǹkan kan rí ó dùn kí nǹkan tó ṣe rí pé iṣẹ́ ọwọ́ rẹ̀ ló pèsè rẹ̀ fún lọ kéèyàn jẹ ní ogún rẹ̀ ní máa dùn jù anábì Dáúdà alayhi salam inú iṣẹ́ ọwọ́ rẹ̀ ló ti jẹ tí wàá ti jẹ àwọn tá àjá anábì sallallahu alaihi wasallam yẹn wá tọrọ lọ́dọ̀ rẹ̀ èèlò ní bẹ lápò rẹ̀ ó ní iye báyìí wọ́n sì tún fi iye bẹ́ẹ̀ kù wọ́n ní kó lọ rà á tù kó lọ máa fi sẹ́gìtà ó pé ju kó tẹ́wọ́ sáwọn èèyàn lọ wọ́n fún àbí wọ́n fún àdìsí tún fi hàn pé èèyàn ò ní yé tọrọ yóò fi di wípé gbogbo bá sí ẹran ojú rẹ̀ ní ọ̀tà lọ́wọ́ àwọn àjọ òfin ìdàlùfẹ́yàmù tí ò ní sí ẹran kankan tí ò ní sí bá sí ẹran kankan lójú ẹ̀. ìrọ̀ ìsìláàmù ti kọ́rẹ́jì ìbára ṣùgbọ́n ẹni tí bùkátà bá wà fún wọ́n bá béèrè lọ́dọ̀ wa láìsí bára ọ̀yẹ̀ ká lè ràn lọ́wọ́ àmọ́ ń bára torí kó lè bá àjẹun tí ó parun tí ó parẹ́ ẹ má fún mi bára ó ń bára ò lè bá wá sẹ́mi ṣe láti mọ pọ̀pọ̀lọpọ̀ ń bára wọn ò máa ṣe nítorí ìpájú wọn ò máa ṣe nítorí pé wọ́n ń wó oúnjẹ tí wọ́n jẹ àwọn ti sọ di fẹ́ni. oníbèrè ní àwọn bẹ̀rẹ̀ láti ìpájà ní èkó wọ́n ní kẹ́ dákun báwọn ṣe àlàyé ní mọ́ṣáláṣí àwọn nígbà tí ọ̀rọ̀ kòrónà ti bẹ̀rẹ̀ àwọn ti ti mọ́sálásí pa lẹ́yìn bàtà àwọn olùmọ̀ ti sọ wípé ó tọ́ sí èèyàn ṣe bẹ́ẹ̀ wípé ṣùgbọ́n àwọn jàmáà ń da àwọn láàmú fún gbogbo àwọn mọ́sálásí tó kù ládùúgbò àwọn sì ń bá àwọn sọ̀làwà àti wọn lọ ní masjid àwọn kan ni wọ́n wá lọ ń ṣe sọ̀lá àti wọn níta bàbá tó wá ní mọ́sálásí ti wá ń da ìmọ̀mù iná láàmú pé kí ni kí ìmọ̀mù ó ṣe kí kó gbà tí wọ́n lẹ́nu kó sí mọ́sálásí padà ní àbíbáwò. alhamdulilayi tí wọ́n bá sí mọ́sálásí padà ó sì dájú kíkọ́ àwọn èèyàn tí wọ́n máa wá ṣe sọ láti lákòókò kan náà wọn ò ní pọ̀ tayọ iye èèyàn tí ìjọba ń sọ wípé àwọn ọ̀fẹ́ káwọn èèyàn tí ó péjọ sáyè kan náà jù bẹ́ẹ̀ lọ tó bá pa balẹ̀ rí control tí ò ní wá jẹ́ pá pọ̀ débi pé ọlọ́pàá sọ́jà kan tí ọmọ etí kàn tí ọmọ wa mú kòbókò yọmọ wa ń na àwọn èèyàn yọ wá padà wá di pé ibi tá a ti ń ṣẹ̀sìn ni wọ́n ti wá máa fi wá ṣẹ̀sìn ìjọba ti lè garanti gbogbo àwọn nǹkan wọ̀nyẹn kò sí ẹ lè sí wọn máa ṣe sọlá àmọ́ lọ́nà tó fi jẹ́ pé àwọn èèyàn tó máa wà àti táìm òun ní kọ̀ ju nọ́mbà lọ. lẹ́yìn náà kì í ṣe pé lọ́yà nǹkan tí wọ́n sọ lọ́yà wọn fẹ́ dí wa lọ́nà àti sílọ̀ wa kò sí ẹni tán kí ìdá tó lè dí wa lọ́nà àti ṣe islam wa kọ́dà wọn ò ní bì. àmọ́ nǹkan tí wọ́n sọ náà ní pé torí àǹfààní wa ni nítorí tá a bá ń fetí pàlàdà tí wọ́n wí táwọn pé àrùn yẹn kò sí járe àrùn tí máa pa àwọn olówó ní àwọn òsì lówó àwọn òyìnbó ní máa pa ìlú tó tutù ìlú olóoru tiwa èèyàn kàn kú tu ẹni nítorí pé ó ṣeé ṣe kọ́lọ́ pé nínú àwọn èèyàn tẹ̀ ń jọ ń péjọ sọ́ọ́ tíìbì kan náà ó wà lára rẹ̀ ẹ sì bá nǹkan kan sọ bó ti máa ń tàkà so ọ̀nà tó ti máa ń tàkà yẹn ọ̀nà téèyàn ò fojú sí ni láìpẹ́ kí ni pavlọ́ọ̀kì kọ́kọ́rọ́ ẹnu lẹ̀kùn mọ́ṣáláṣí ilẹ̀ ni tó mú ti fọwọ́ kàn so lẹ́kùn yẹn tí wọ́n ti fi yóò tì fúnra rẹ̀ ni àwọn ò lè wọlé láì jẹ́ pé àwa náà tún sí. òṣèlú máa tó báwa náà ṣe fọ́kàn kí ni áńdù lẹ̀kùn yẹn nìsín nídìí pé gbogbo wa náà gbé nítorí irú nǹkan báyìí káwa náà ká sọra wa dáadáa kọ́ lọ́wọ́ bá kó sọ wa. náà wọ́n ní nígbà tí àwọn ti bẹ̀rẹ̀ sí ṣe ìsọ̀ láti lé nísìn pé àwọn ní application kan lórí fóònù àwọn a máa pe ìsọ̀ láti fájọ́rì ní five twenty seven pé ṣé irú application yìí bá ti pe ìsọ̀ láti ní time yẹn ṣé káwọn ṣe ìsọ̀ láti ní kí táìmì yẹn gangan ni àbí káwọn ṣe sùúrù bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún káwọn tó ṣe ìtura àwọn. lórí ìlú tẹ̀yìn wà ṣé àsìkò tẹ́ pé ní twelve twenty seven yẹn làlùfáàjà rí yan lò ní àbí èso nítorí pé kì í ṣe ti application tó wà lórí fóònù kan ní final so application tó jẹ́ final náà ní tá a bá rí lójú sánmà sálùfáàjà rí ti yọ àbí òkè yọ tó bá jẹ́ pé a bá apply rẹ̀ sí níta àrí lójú sánmà a rí pé jọ́ kìíní jọ́ kejì jọ́ kẹta throughout the year gbogbo nǹkan kan yẹn ṣe déédéé inshàlá kò sí wàhálà ń bẹ̀. tó ń ti pé nulẹ̀ lẹ wá wà tí ẹ bá ti rámì ipá àlùfájàrí ti yọ èsì lẹ́sẹ̀kẹsẹ̀ tí àlùfájàrí yọ náà lẹ́ẹ̀ma ṣàṣùbà ẹ mọ̀ pé tí àlùfájàrí bá ti yọ tayọ àṣírà kàtà àlùfájàrí lẹ́yìn ìgbà tá a bá parí rà kàtà àlùfájàrí lẹ́yìn ìgbà náà láwọn aṣàṣùbà sí wàhálà ń bẹ̀ oníbèrè ní obìnrin làwọn láti Ogun State wọ́n ní ọkọ àwọn ò sí ní Nàìjíríà àwọn sì fẹ́ kọ́ bí àwọn ti ṣe wa ọkọ̀ ibi tó káwọn lọ sí ibi tó ti jẹ́ pé ọkùnrin ni ó kọ́ àwọn ní nǹkan. rárá o rárá o rárá o kọ́dà ọkùnrin máa ń bẹ Nàìjíríà tí ọba ti gbà kẹ́ lọ ìgbọ́dọ̀ lọ ká tó wá kú náà. oníbèrè ni ṣé tó bá ṣẹlẹ̀ wípé ọkọ ò ní kápá tó láti bọ́ mọ̀lẹ́bí ǹjẹ́ tọ́ fún obìnrin láti ṣiṣẹ́ nírú ìhà àti nǹkan báyìí. sọ̀rọ̀ ní ìsìn tí ọkọ bá wà tó níyàwó ṣùgbọ́n tó ṣe é pé agbára ń ti ń rí ọ̀ká àti bọ́ ìyàwó àtàwọn ọmọ rẹ̀ dáadáa so yóò yọ̀ǹda fún ìyàwó rẹ̀ láti ṣiṣẹ́ ìyàwó náà tó bá wá jáde láti lọ ṣiṣẹ́ yóò mójútó àwọn òfin tó di jíjáde rẹ̀ yóò sì gbìyànjú láti rí i pé òun ò ti tó rí bùkátà tí ń bẹ fọ́kọ tí ò fi lè bọ́lé kó wá dẹni tó jẹ́ pé ó wàá gbégbá ara nù àtìlẹ́gbẹ̀ẹ́ náà oníbèrè ni àwọn náà ń bèrè láti èkó wọ́n ní nígbà tí ẹ ṣàlàyé fún wa pé kí àkọ́kọ́ máa ná àwọn nǹkan tí a fẹ́ fi ṣe sàárà fún àwọn tó jẹ́ mọ̀lẹ́bí alásùnmọ̀ wa pé zakato fitr tí èèyàn bá fẹ́ yọ èèyàn wá ní mọ̀lẹ́bí tó jẹ́ kékeré ṣó tọ́ kí èèyàn náwó rẹ̀ fún wa lẹ́yìn fún ilẹ̀. ṣé ká mọ̀ á fún kékeré zakato àwọn mùsùlùmí náà máa fún zakato. wọ́n á pé kékeré nígbà mọ̀lẹ́bí yín tí sọ̀rọ̀ lè gun lówó mi àmọ́ pé zakat ọlọ́mọ jù. àwọn oníbèrè náà ń béèrè láti Ògùn state wọ́n ní kẹ́ dákun pé kí ni ìdájọ́ kéèyàn máa ta ajá kéèyàn máa ta ológbò àbí jíjẹ ológbò nínú òfin Ọlọ́run. ọ̀tọ́lábẹ̀ òfin Ọlọ́run nítorí pé ànábì Muhammad sallallahu alaihi wasallam wọ́n kọ́ fún wa láti jẹ gbogbo ohun tó bá ti léyìn ọ̀kan nínú àwọn ẹranko àbí èyí tó bá lè kaná tí ma ti sọdẹ nínú àwọn ẹyẹ asiri ke olóńgbò ń bẹ nínú àwọn ẹranko eléyìí tẹkùn ní eyín ọ̀gàn ọ̀tọ̀ ká jẹ́ èèwọ̀ ni kí wọ́n rà ni kí wọ́n orí rẹ̀ owó olóńgbò haramu ẹ̀ gbọ́dọ̀ ta ẹ̀sùn gbọ́dọ̀. náà ìbéèrè tí ó kù ó níbèrè ní kí bá ṣàlàyé pé ṣé ó tọ́ kí àwọn mú iṣu mọ́ra nígbà táwọn bá wà ní orí ìṣọ́lá. ṣàlàyé pé mímú iṣu mọ́ra a rí wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n sì máa bá sọ láti wọn lọ láì jẹ́ pé wọ́n kúrò lórí ẹ̀ lópin ìgbà tí iṣó yẹn tí ọ̀gá ti jáde. ìyẹn ni pé ẹ ní jẹ́ pé pasóun mára ó jẹ́ pé pé pàtẹ́ amára ni òjò ọbọ̀ ẹ fi ilẹ̀ tó bá fẹ́ jáde kọ́ jáde kẹ́ ẹ lọ tó àlọ́ àlàyé àmọ́ tó bá jẹ́ pé tó bí ẹ ti ṣe sílẹ̀ iṣóyún kò sì jáde náà insha allah kò sí ní tó ṣe sọ láti. àwa rí lọ́dọ̀ apá kan nínú àwọn sàhábà kan máa ń pa amára bẹ́ẹ̀ náà. wọ́n sì máa bá sọ láti wọn lọ ẹ bá wa pa amára tí ọba ti jáde àti jẹ́ pé kò sí ìjọsìn sọ láti. náà jazakum allah khairan. subhanakallah wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu.